ọ̀rọ̀ nípa kára nǹkan pamọ́ ó lè má jẹ́ gbogbo èyí tẹ́ sọ yìí ní ní nǹkan yòówù tí ẹ̀ ń bá ra pamọ́ ìpìlẹ̀ rẹ̀ sọ mọ̀kúrú ni ńlá mi yẹ kó ń bí haram tí ó jẹ́ haram ìpìlẹ̀ rẹ̀ sì jẹ́ mọ̀kúrú pàápàá jùlọ ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé ẹnì kí òun ní máa ra nǹkan pamọ́ yẹn báyẹn sọ àyàfi kó jẹ́ kọ̀ọ̀tẹ́ òun kó jẹ́ aláṣẹṣe kó jẹ́ lẹ́ṣẹ̀ẹ́ ṣùgbọ́n àwọn olùmọ̀ nígbà tí wọ́n ṣàlàyé nípa ríra nǹkan pamọ́ so wọ́n ṣàlàyé pé ìpìlẹ̀ rẹ̀ ìjọba gan ló yẹ kó máa ṣe ìjọba lẹ́tọ̀ọ́ sí fún àwọn nǹkan tí ipa mọ̀ pé a padà ṣàfẹ́kùn rẹ̀ tó bá dásìkò ká lápèjúwe bí àwọn èso ẹgbẹ́ láwùkọ́ táwa yìí nísìnyí a rí èso kò sí èso máńgò mọ́ nítòsí kò sí èso mango mọ́ nítòsí kò sí èso máńgò mọ́ èèyàn wá jẹ́ nìkan tẹ́yẹ pé ó mójútó téèyàn tọ́jú ẹ̀ tíjọba tọ́jú ẹ̀ tó wá dàsùgbà tá a rí mọ́ yìí tí wọ́n wá ṣe ń tà kò sí ohun tó burú ń bẹ̀. ṣùgbọ́n bí irú àwọn ohun àwọn tẹ wí yìí náà téèyàn bá ń ṣe ohun tí ò ní jó déèwọ̀ òun náà ni pé kéèyàn láníyàn pé nígbà téèyàn bá ṣe é tán téèyàn bá gbé pamọ́ báyìí tó bá tàsùgbà àsìkò tí wọ́n wá ń ta yẹn ká ní wọ́n bá ń ta nǹkan yẹn lẹ́wọ̀n tí wọ́n wá ń ta tiẹ̀ ní lẹ́ẹ̀sì lápèjúwe nígbà tí èèyàn ti ra èèyàn rà níbi three hundred three hundred naira ṣùgbọ́n nígbà tí wọ́n padà di pé wọ́n ń tà wọ́n padà ń ta nǹkan yẹn ní six hundred six hundred naira irú yẹn èèyàn wá lẹ́ẹ̀sì tẹ̀yìn èèyàn ń tà níbi five hundred five hundred láti fi rọ àwọn èèyàn lọ́rùn kò sóhun tó burú kéèyàn máa ṣe bẹ́ẹ̀ tí yẹn bá ṣerú yẹn ṣùgbọ́n nípa pé yẹn wà náà tó yẹ pé fi mú lulẹ̀ fáwọn èèyàn á àṣìṣe ni o àṣìṣe ni o kí yóò sì ṣọ́ra wọlé ọjà àlàáhà lẹ́nu.